Hello everyone, welcome to Toy Talks. Welcome back to Toy Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that uh, subscribe button so that you'll be notified when we drop new video. Please um, press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory note. things. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Good morning, everyone. How was the night, guys? How you guys doing? Ṣé everybody jí. Ṣàlàáfíà lẹ jí. The Lord has done great things, and my jaw is full. This is Mummy Mayowa. àfíjú tó ń ta African food Nilu United Kingdom tí feva bá fẹ́ ra gàrí èlùbọ́ ẹ̀wọ̀ olóyin lẹ́fẹ́ ni o epo pupa lẹ́fẹ́ ni o and so many more tí ẹ bá fẹ́ kò sí oúnjẹ nàìjíríà tí àwa ò kì í tà ẹ má hesitate láti contact wa lórí o oh seven nine and a trial will not only convince you but you will be more customer to me i'm telling you ṣé wọ́n ti aṣọ yìí for over six years now ṣé wọ́n ti aṣọ yìí for over six years now àná aṣọ tí mo wọ̀ sọ́hun ẹ wò ẹ̀yin náà ẹ wò ó wọlé ni aṣọ yìí wọlé ó wọlé pa ṣé kò yẹ yín sìn ó yà mí lẹ́nu gan because aṣọ yìí ní zip níbí báyìí ó ní zip níbí báyìí tẹ́ bá wo bíbá ẹ máa rí zip ẹ mi ò lo zip yẹn mi ò tún zip yẹn mo dẹ̀ wọṣọ yìí ó dẹ̀ wọlé jẹ́ ti rí oh my god i'm super super duper i'm super super duper so ìwọ tí ò ń gbé ní tí ò gbé lẹ́kọ̀ọ́ bóyá ò ń Kaduna ò ń gbé níbi Jos ò ń gbé níbi Ìbàdàn o dẹ̀ fẹ́ ṣe ginger mo lè rẹ́gísítà ẹ̀ ṣé kò yẹ ẹ́ sìn ṣe mọ̀ pé tí bá rẹ́gísítà ẹ̀ ìwọ tó wà níbàdàn ṣó ti yẹ ọwọ́ ẹ̀ lọ́ máa ti máa ra ginger ṣó ti mama, mama, màmá bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn to bá wà níbàdàn ó yẹ ẹ lọ ra ginger lọ́wọ́ èèyàn báyìí o ìwọ to bá wà ní àwọn ìlú yẹn tó sí lẹ́kọ̀ọ́ ṣó ti yẹ ẹ́ sìn o lè rẹ́gísítà mọ́mí ọbálá sọ pé mo lè rẹ́gísítà àwọn èèyàn so nítorí pé mi ò rẹ́gísítà yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ because you know i need to mo ní láti bẹ̀rẹ̀ láti ọwọ́ mọ̀mí ọba ńlá mọ̀mí ọba ńlá sọ fún mi léèní pé mọ̀mí anamáyọ̀wá kí ló dé tó rẹ́gísítà àwọn èèyàn sí abẹ́ ẹ̀ mi sọ pé okay so when she have done she have given me the go ahead so ìwọ tó bá gbé ní Ìbàdàn Ìbàdàn ni mo fẹ́ o tó bá wà ní Ìbàdàn tó bá wà ní Ìjẹ̀bú tó bá wà ní bíi Kánò Kaduna Esi yẹ yín sí wọn máa gbé jíjà ìwà tó bá rẹ́jísà under mi àwọn máa gbé jíjà ìwà so ma béèrè bó ṣe máa ṣe gbogbo registration yìí tó bá wá sórí èèyàn tó tó fẹ́ ṣe bísínẹ́sì ni o ó ti yẹ yín sìn so má hesitate láti contact mi lórí o oh seven nine five seven one one sixty two thirty two ṣé kò yẹ yín sìn so mami ọbala gave us ó ti yẹ yín sìn so so ẹ̀yin tẹ́ máa ń bá mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo block yín <laughs> mo ti ṣe yín sílẹ̀ o ṣé ó ti yẹ yín sìn èmi ò ń dàyàn